Thank you. ni ringtone àbí gbé. ṣé ringtone yẹn ṣé kò charge wọn náà. yẹ́ yẹ́. Fọlájì ni ọmọ mi ọmọ bíbí inú bàbá òkè dára òun ló máa jẹ jí ojú ẹ. múlẹ̀ kó jẹ́ kí a gba àdúrà fún ẹ. mo ti ń fèdè fún ọ mo lè ríran ṣe pé pé à ọkọ ìmọ̀ràn mọ́tò fún mi next time. bá a ti ṣe láì dájú tí mo bẹ̀rẹ̀ sí ní fèdè fún ọ̀rá kásítà yaba àti èkìrè lóṣù dáyàbá kan ṣe bẹ́ẹ̀ mọ̀ èmi àkọ́kọ́ yín jọkọ mi ni nígbà kan tẹ́ fún ìmọ̀ mo mọ̀ jà èmi tí mo jà tẹ́ padà fún ìbáyìí. owó ọbẹ̀ ni church ilé owó church is a business ìwọ kàn máa jẹ́ kí level tọ̀dọ̀ yàtọ̀ sí ti díẹ̀ ni. ọmọ yẹn ìgboro ni kò ní kò láǹkúrí kankan náà. tó o bá gbé gbogbo ẹnu sọ wọ́ọ̀dọ̀ tọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ìfọlájú tó bá ti lè comply pẹ̀lú ọ̀dà àkọsílẹ̀ then you can work together. by that time ẹ ti go through the later process. ọmọ aláki oríṣi ní ẹsẹ̀ kẹfà pé ọmọ a máa bọ́ láfún bàbá àti ọmọ ọ̀dọ̀ fọlúwa rẹ̀. èmi àti ọkọ mi kó la ọ̀dẹ́ ní as a pastor. kóra àdátánì àti àbúrámì yẹn ní mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ṣe ọ̀tẹ̀ sí ẹni èèyàn náà tó fi ilẹ̀ ńlá ń gbọ́ fún ọ̀rọ̀ nínú kọ́kọ́ láti mọ̀ sọ́sọ́ gbàgbé táì sùn tàbí báyìí tó mọ̀ pé ká iná ni mí tí òmò ju ẹni tó dà kò ná mi ju ìṣọ́ òru ọjọ́ kan lọ eku ò ní eku mọ́ ní church I will shake this church to its foundation. ìjọba ah! bá fẹ́ wo program ẹ wọ yàrá yín lọ ọkẹ lọ gbé báìbù yín kẹ máa. inú ìwé òwe twenty two sixteen ó ní pé àyà ọmọdé ni wèrè ibi sí pásán àti màá. tọ́lọ̀ bá pẹ́ mi lè gbé kọ́ọ̀lù yẹn. kó gun ọ̀run kó pa ẹnu ẹ̀ mọ́. Rome chapter six verse two Paul sọ wípé ká máa rí ò lè gbà má pariwo ẹ̀ síta má pariwo ẹ̀ gbogbo aráyé ló máa gbọ́. kí ló tún sọ. ó tún wáá sọ wípé nínú orí pẹpẹ òun báyìí ó ní ìdájọ́ máa ti bẹ̀rẹ̀ ìdájọ́ tó ń sọ lélẹ́yìí. fi wọ́n lé àwọn gan máa ìyá Kristi èmi ni mo sọ bẹ́ẹ̀. sọ́tún àbí ọ̀tún ẹ ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni tó bá dẹ̀ jalè ó máa balẹ̀ lọ ni. arrest. bó kù wọ nìkan tèrò ara rẹ pa torẹ́ ní méjì kì pàdánù irọ́ oníkun ló mọ̀ ká má fọwọ́ ara ẹ̀ rẹ kíyèsí kíyèsí kéésàrà mo ní bó kọjú sí ẹ kó tá bó kẹ́yìn sí ẹ kó tá rọ̀dá bó kú ọ nìkan tèrò ara rẹ̀ pa torí kò níkun ló mọ̀ bínú bá ń kùn oníkun ló mọ̀. yó sọkún ká ríran àwé má fọwọ́ ara rẹ sí ẹ. Thank you for calling Katie Essential. How may I help you today? Your order, please. Five. Please hold. Thank you for calling Katie Essential. How may I help you today? Two. Please hold. Hello, are you still there? Thank you for holding. Your order will be delivered to you by 5.30 today. Thank you. Hello, are you still there? Thank you for waiting. Your 700 will be delivered to you by 6 today. Thank you. Hello, thanks for holding. Your two order will be delivered to you by 6.30 today. Thank you. Will be the the The, both in me. bọ̀bọ̀ agent yẹn ò mọṣẹ́ o. tí bá ní kò dùn mí irọ́ ni mo pa i swear to god irọ́ ni bọ̀bọ̀ yẹn pa bọ̀bọ̀ yẹn ò kankan rárá. for me i think it's just a waste of time ẹni tí mo lọ bá tí mo ní pé kí n fóun ní fọ́tò mo fún original photo ní pípa photocopy lòún fẹ́ document ti bí náà mo fún original ní pípa photocopy lòún fẹ́ táwọn ọ̀tún gba photocopy. má wọrí má wọrí mo ní kó má wọrí ara ẹ̀ fọkàn balẹ̀ ah don't stress yourself you're gonna be here I'm not gonna let go. I won't give up, okay? And I don't want you to give up. Yes. So, ṣó rántí Uncle Yinka? Ta tún nìyẹn? Mo ti Yes, the agent tó bá wọn share. So mo ti get contact ẹ immediately. Yeah. So my send um, address ẹ any. Lori WhatsApp. ó máa bá ó máa bá this time around ó máa fún wa you have to be prayerful okay. well baby but she wants to sèyí mi ò bí ṣe wà yìí ilé tí ẹ ti ṣú right now so. mo ní o má worry sẹ yes yeah. My send owó sí yeah make sure you lọ lọ́la o kò yà lọ lọ́la ṣó ti gbọ́. ẹ kò sí problem tó bá ti send sí mi my, put things together My little already rẹ́ I'm náà àbí ṣe kó balẹ̀ dá náà all right i'm running late now i have to go to work right now okay so tí n ti wà break time máa pè ẹ́ má sùn I love you so much darling yes be good okay. all right I love you baby thank you kó tọ́jú mi yẹ all right. bó ah! máa ṣe ra mi o ṣé ayé kò lè bá mi gbọ́ wípé a ṣe má ṣe tí mo ṣe nílùú òyìnbó òun ló jẹ́ kí wọ́n deport mi èmi náà wá bẹ̀rẹ̀ sí ní pretend fún gbogbo èèyàn bẹ́ẹ̀ pé mo wálé wá ṣe holiday ni ah wọ́n dẹ̀ máa fi tèmi tọrọ bẹ́ẹ̀ yẹn o wọn ò ní mọ̀ wípé mi lè padà sóhun mọ́ ah mo wá ń fi ẹrù mi ò tíì dé ẹrù mi ò tíì dé mo fi ń bojú lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó ń béèrè nǹkan tí mo mú bọ̀ lémi tó jẹ́ wípé bí mo ṣe lọ ni mo ṣe bọ̀ mi ò rí nǹkan kan mú wálé. Ah! ẹ̀sìn rèé o yéyéyé jẹ́mi ti ṣẹ̀sìn báyìí ojú ẹ̀sìn mi mà ti ṣú báyìí wọ́n àti ń rọ̀ ọ́. Ah! Oh God, kí ni màá ṣe báyìí o? Ẹ́ àǹtí mi, àǹtí mi, oh my goodness, how was the meeting?

gbogbo ayé ló máa gbọ́ pé sí yé ah ó ah! lágbára ẹ ó bẹ ṣe fresh ah, ẹ fresh ayé jẹ́ kí n wò yẹ kí n wò yí oh ah, my goodness. ẹ kí o ṣe gan o ṣe ẹ jókòó jókòó jókòó sit down sit sit sit down sit down sit down sit down <laughs> báwo ni ah ah Báyọ̀ ah àǹtí mi ẹ wò Jùmọ̀kẹ́ tí mo rí yín lónìí. sista nǹkan tó bá ẹ̀mí báyìí ni pé Reebok mi iPhone mi àti aago Gucci mi mo ṣọ́n pẹ́ gbàgbé. Báyọ̀ iPhone aago. Um, àǹtí mi ó sì kó list àwọn tí ẹ fẹ́ fóònù kan ní family àwọn kíní ó dẹ̀ wà very important um, number one ní list yìí Osmond. ok. wọ́n ní kí sọ fún pé bàtà wọn ó wà very important. ah àjọsọ àjọsọ àjọsọ bàtà. ẹ̀yọ́. náà bọ̀ òsì lè rí gbàǹsìn ànẹ́rù mi sẹ́ẹ̀ ó dà pé mo ń sọ́ra ẹ̀ pé kò yẹ yín ẹrù mi ò tí ì dé èmi ni mo ṣì dé because ẹrù mi ní delay nítorí mi bá ti dé ni mo ṣe máa tú màṣẹ máa fáwọn ẹni then um, kò fowó ọlá òun nídìí ó lóun nídìí owó kóun ti sọ fún yín ẹ wo gbogbo kínní yìí àti múyì náà ó ní um, Samsung tó ń gbé kiri pé ó ti sóhun pé òun fẹ́ ra fóònù mi ó ní òun ti sọ fún yín so gbogbo list yẹn náà òun ni. o ti kọ́ gbogbo ẹjọ́ sí bíbá ẹ̀. bẹ́ẹ̀ <laughs> ah, ah. list lókun tó yìí àǹtí mi hmm? ẹ wọ ẹ ṣì fi àwọn yẹn lẹ ẹ jẹ́ kí mi àti sọ tiwa náà torí ẹ̀yin gọgọ lèmi wá bá o hmm. kí ọjà yín kó lọ one week tó máa fi dé mo wà níbà mi ò lọ́bi kọ́kọ́. ah o ti dé o ti dé o ti wá gbé ah, lọ mú drink lọ mú kọ̀ọ̀kan wẹ̀rẹ̀ ká mú drink ẹ jẹ́ jẹun. Um, madam star. ẹ. Eh? máa kọ́ yìí láti dé yìí ẹ pé wọ́n kẹ́ bí wọ́n pé oh, ìbọn bẹ́ẹ̀ ok. àti wípé ṣé transfer lè máa ṣe ní àbíká ṣe. Ah, mo ń bọ̀ yẹ́ kí n bèrè direction lọ́wọ́ wọn kan lè sọ ibi tọ́lọ́ tí wọ́n fún mi. ok. ẹ ló ń kú yes sir eh, a ti dé àdúgbò yín eh, sọ wọn ni pé kí n bèrè wípé nọ́mbà wọ then eh, wọ́n ní ìkan old ìkan new so èwo ni tiyín ni méjèèjì ok ok alright ok màá tó dọ́dọ̀ yín sìn. Ah, bẹ́ẹ̀ ni ah. ẹ wò wọ́n ní eh, the new one ní tàwọn pa matiri ní by that turning bí ó ní tàwọn yẹn pẹ́pẹ́ ìbílẹ̀ máa gbà. Um, ẹ ti dáhùn second um, mm. question mm. ẹ̀mí ní ṣe transfer lẹ́fẹ̀ẹ́ ṣe ni àbí cash ẹ̀ máa fi ṣe. Ah, ẹ ló yín. fifteen thousand naira. fifteen thousand naira. bẹ́ẹ̀ ni ma. láti bo síbo. ó pọ̀ o ó pọ̀. agreement wa ni eh, initially. yeah but ẹ sọ pé máa fi gbé mi padà ní nàá. no mi sọ pé máa fi gbé mi padà o. ah mo ní ìgbà tẹ́sọ̀ bí ten ló fún mi mo ní fifteen thousand naira. mo ní sọ fún yín pé mo máa padà. ah ẹ̀ ń bóyá mo wá lè gbé yín padà for twenty five k. ah no irọ́ o irọ́ o irọ́ o ah ó ti pọ̀jù àkílódé ah, eh, then besides um, èló ni ní American dollars. Ah. báwo nìyẹn ṣe kàn mí nàìjíríà lélẹ̀ nàìjíríà là ń ná bíbá yìí bí báwo lèmi ṣe fẹ́ mọ oyin tó jẹ́ ní american dollars. yeah because mi ò ní náírà ń bíbá i have dollars mo yẹ sọ láti sọ fún yín pé because i just came back mi ò eh. tí ì really ní náírà lọ́wọ́. ẹ̀mi really yẹn ṣe bíbí wọ́n lè ṣe transfer òun náà mo ṣe ń bèrè bóyá ṣe máa ṣe transfer. ẹ eh, mi ò mi ò gbé nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so uh, america ni mo gbé mo ṣètò láti lóyìnbó ni so um, okay, dollars ni mo ní. I, I don't understand you. What are you now? kí ni ẹ̀ ń try àti sọ́nsìn ah. ah, dollars leni, dollars leni. ẹ ṣé èmi ò wá ní gbowó ni àbí kò yé mi. number one rip off ni gbogbo eléyìí iye tí charge yẹn ti pọ̀ jù ah, ẹ máa gbé mi lẹ́ máa gbé mi padà lẹ́sọ fine ẹ ti wá sọ fún mi pé ẹ̀yin ò lè gba dollars ẹ lọ sọ́dọ̀ àwọn àbókí kẹ́ lọ ṣẹ́ náà. sista sista kò take me lẹ́ni tí láti dá yín padà tìbítìbí ti gbé yín ẹ̀dá tó máa sanwó mi fún mi again because i don't understand you. Ah. tututu please please hello okay oh okay àti rebuilding yẹn ó yẹ park síbí báyìí park ẹ park ẹ park. Ah. ẹ ṣàdúró bẹ láti dé yìí can you imagine ah ah how much is your money please so so so please just please um, what. Mind the way you talk to me, okay? Mind the way you talk to me kí ẹ̀rọ bá mi sọ gan ah àwọn tó ń wa káàbọ̀ ẹ̀rọ gbogbo wọn ló wà responsible ok èmi ò wà responsible ọ̀kadà mò ń kú tẹ́lẹ̀ o ah, ẹ má bàa mi jọ pátá àti olè. calm down take it easy you are shouting you don't need to shout. ẹ sọ yorùbá ẹ sọ ah. yorùbá òyìnbó ẹ̀rọ ń bí mi inú ẹ sọ pé ẹ fẹ́ sọ kádàndà ẹ fẹ́ sọ dọ́là kí ni ẹ fẹ́ sọ gangan ẹ sọ tábàdì sọ̀rọ̀ ẹ ṣe transfer now. Ah. ok ní sùúrù. sẹ́wọ̀n mi. sùúrù oh my god. ẹ jẹ́ pé details kẹ́ ṣe kẹ́ ṣe kẹ́ tẹ́ bá mi nira kẹ́ ṣe transfer. ní sùúrù ha ha. fáyìn tó bá yẹ san fifteen k. ẹ ọ̀nkú mo ti wá ń tà wájú lẹ́yìn náà la park sí. Yeah. Hello, it's good to see you. Thank you. Oh, ṣé o wá ní? Yes. Báwo ni? Ah. Fifteen thousand. Yes, sir. And she has been keeping me waiting. Stop Relax. embarrassing me. I told you, Naira the problem mi. I have dollars. Oh, yes. Stop. Calm down, calm down. Ṣé kò kí ló ṣẹlẹ̀ Emma, eh, eh, an Ẹ má dá lóhùn. Ṣé àwọn ará Nàìjíríà ìgbọ́n ṣe máa ń We ọmọ àwọn abẹni lock, kò lock. I mean, mo mo mo go understand pé mo change owó fún màá fún lọ́wọ́ ẹ̀. Ó kàn bẹ̀rẹ̀ sí ní bá mi fa wàhálà ní ṣá. Àfarabalẹ̀ ah, ṣe bó ṣàrí para lóyìnbó Sir, I've been trying to calm down. Okay. I'm not ò kàn gbá bẹ́ẹ̀ ni kọ́sà. Má bínú, má bínú. Ṣé ìwọ náà ṣàlùmọ́ àtúgbò wọn padà? No. No, no, no, mi lè jẹ́ pé n padà this this this no, guy. No, no, no, no, no, don't bother, don't bother, sọ̀rọ̀ mi. Wá ọ̀gá obìnrin ni wọ́n sọ̀rọ̀ mi yẹ, èèyàn kì í bóbìnrin jà. Èló lówó ẹ̀ ń sìn? Fifteen thousand. Fifteen? Yes sir. Okay. twenty thousand. Ah, um, uh, thank you so much. Can I get my stuff? Ṣé mo lè pọ́n kọ́tọ́ wà ní mọ́tò? Can I? Please. Wá wá ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn ìjà sọ̀rọ̀ mi ó ṣàtìgbówó. àbọ̀ ah, ńkú ẹ change lójú mi o. I mean, ẹ yàtọ̀ nínú picture àti ní real báyìí. Oh yeah? Yeah, you look so different. Ṣé mo tún tóbi sí ni? Well, ká sọ pé ọ̀rẹ́ mi ti ń tọ́jú yín gan nìyẹn. Ẹ bá máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Every fall. Yeah, every You have told me I would have come and picked it up myself. It's okay, it's okay. I, I mean, yeah. <laughs> ó ti insist pé mo gbọ́dọ̀ make sure pé mo gbọ́dọ̀ dán yín lé ni. I really appreciate it. Yeah? Thank you. All right, no Baba. Marry Thank you so much. Okay, drive safely o. Oh. Ṣùgbọ́n, Bye, bye. ọjà o. Oh. gbé kọ téèyàn bá gbé kọ téèyàn bá rí miss kọ ṣe béèyàn máa pẹ́ nìyẹn padà wọn ò ní pè mí padà náà o. calm down wọ́n lè wà wọ́n lè máa ṣe nǹkan lọ́wọ́ náà gbà tó èèkàn expert kọ́lẹ̀. tó màá ti gbà títí pé wọn báyìí mo ìpè wọn sèǹtì ló ṣẹlẹ̀ lánàá sèǹtì ló ṣẹlẹ̀ ń jẹta o òun ṣe aráàta sí mi ọmọ ìyá ọmọ bàbá mi ni mò ń sọ yìí o kò sí wàhálà. o tún ríǹgì lẹ́nu tí mo pọ̀ tún gbé tí mo pọ̀ tún gbé. ó jọ jẹ́ kèmí pé òun. ọ̀yà àbí wọn ń gbé kọ́ ọmọ rárá ni wọn kọ́kọ́ máa mọ̀ ọ́ mọ̀ pé wọn ò ní gbé kọ́. hello ma hello ma. hello sista mi pẹ̀rọ kí ló. ṣòtìrì ń sìn pé wọ́n mọ̀ mọ̀ ṣòtìrì kọ́kọ́ tẹ̀ tó fi pè wọ́n padà fi pè wọ́n padà fi pè mo kàn sí ẹ̀fẹ́ rí nǹkan kan sìn ni ó ti fi pè wọ́n padà fi pè wọ́n padà fi pè wọ́n padà. Clay calm down now calm down wọ́n lè máa ṣe nǹkan bóyá wọ́n ṣe wọ́n bọ́ lè bísí náà. wọ́n ṣe kọ́ wọ́n gbóhùn tiẹ̀ wọ́n farabalẹ̀ tó ṣe gbọ́ pé ókè èmi lèmi ń sọ̀rọ̀ lẹ́yìn ló ń sọ̀rọ̀ wọ́n sáré eré wọ́n kàn gé kúrò àbí tó ti rí nǹkan tá à ń sọ̀rọ̀ ń pa àjùmọ̀ bí òkan tánú o ẹni tọ́lọ́mọba rán síyàn ni o èmi náà bí tẹ̀lé o bàbá kan náà ìyá kan náà ló bẹ́ mi àti ẹ o àmọ́ pariwo tó bá jẹ́ ìwọ́ṣọ́ ò ní pariwo mo ti ó ti yé mi kí ló tọ́lọ́run ò fi mi ṣẹ̀gbọ́n tọ́lọ́run bá fi mi ṣẹ̀gbọ́n ṣé mi máa ma ṣe irú ẹ̀ fún wọn kí kó wò pé wọ́n ní ẹ̀ṣẹ̀ wà nù pé kàn ti wọ pé òkè ó yá máa máa tiẹ̀ bọ́ọ̀lù òyìnbó. it's okay na ọkùnrin ní ẹ̀ na stop complaining like this. torí mo jẹ́ ọkùnrin náà ṣe bó rí pé fúnra mi mò ń ṣiṣẹ́ èmi máa ṣiṣẹ́ mo máa jagun máa lówó tí bá ti wá lówó yẹn tán àwọn náà máa mọ̀ àwọn ọmọ wọn sì máa wá jìyà lọ́dọ̀ mi. wọ́n lè máa ṣe nǹkan lọ́wọ́ náà. pásọ wọn lè bí kí ló tó gbé kọ́ ti yẹ. ṣe bí business lèmi pé wọ́n fún wọ́n lè sáré fẹ́ attend sẹ́mi náà. tó ti rí pé kankan náà lẹ́yìn obìnrin gbọ́ǹkan tó sọ́nsìn òtórí kò wọ́n ti jóbìnrin wọ́n ló ń bá ṣiṣẹ́ oṣù ìwọ lè gbé kọ́ tiẹ̀ kò lè gbé tèmi ó ti yé mi. ẹ calm down má bínú sí wọn náà ó ṣàmọ̀ pé wọn kì í ṣe bẹ́ẹ̀. kò tá bó kú ọ kí n máa bọ̀ kí wọ́n máa bá mi gbé. paná mọ́tò náà ṣe fẹ́ máa gbé wọn lọ bẹ́ẹ̀ ni o ṣáà gbọ́yìn bá mi sọ̀rọ̀ so màámi. kò tiẹ̀ rí pé kí n rán ọ létí rẹ̀ pẹ̀rọ̀ ó ti sẹ́ndì owó tó wí fún mi <laughs> gbọ́ bọ́ì ni. ṣẹ̀rí pẹ̀ ń gbádùn báyìí sí. tó tiẹ̀ tó rí aṣọ yìí gan-an òun ló sẹ́ndì ẹ̀. Ah, òun ló sẹ́ndì lẹ́yìn náà. òun ló sẹ́ndì ẹ̀ o. kò lè sọ fún mi. Oh! tó dìbò sọ fún ọ ni ah. dandan ni kò sọ fún ìbẹ́ mi mo ní ìbọn mi ní. ó parí anyway ó yìí ń sọ fún mi pé èyí tó ń fẹ́ sẹ́ǹsì mi lọ́la pé o máa ṣe kí n bá yín gẹ̀tà àwọn ọkọ̀ náà kí n kó wá fún yín so. bàbá ti sẹ́ǹdì ẹ̀ wọ́n gbà á èso ní yà ọmọ mi ní o ṣeun. so tó bá dọ̀la ẹ máa kẹ́ mọ̀ tí bá ti ń bọ̀ no problem wá ọ̀gá kó rọra drive o máa ṣe gbàgàgbàgà o ó ti yẹ kí n wí ok màámi màá pè é later rọra drive o. can I offer you guys? What do you want? Talk. What do you get? Um, everything. What do you want? I want a vodak and some ice. Okay. So how about you, Oga? I am the same thing from here. Oh, okay. Oga, oh, go easy at all, at all, at all. Mm. I'll be fine. I'm okay. Mm. ń pẹpẹrọ ẹni tó bá kú ni kùlà bá jayé. Hello, ọ̀rẹ́ mi. Yà mo wà lẹ́nu iṣẹ́ of course. Pẹ̀lẹ́ díà. Àbí kí ni fẹ́ wá ṣe báyìí? <laughs> Babe, mo lọ́rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ tó dẹ̀ important. Yeah, kilo ferry me rí Eh, fún So what I was trying to tell you, Remy, mi, jọ mo ní ìdòwò, máa ní ìdòwò, kí one or two things then most importantly gbogbo èèyàn pátápátá àga wọn fámìlì mi. ṣé ọkọ wọn gbé gbogbo bùkátà lé ayé wọn lé mi lórí ni. tí mo bá tiẹ̀ dẹ́ máa ṣe nǹkan tí máa ṣe ní tí mo ṣẹ̀ dé kí n dà wọ́n nù ṣẹ̀ṣẹ̀ kí ọkọ ṣàgbẹ̀ lójú yòyòyò ló ń pè é àwọn kọ́kọ́ kọ́kọ́ kí lọ́ọ́ ra àwọn kọ́kọ́ mi kúkú gbà tí mi ò ní anything màá kúkú lọ́ọ́ ra wọ́n kí n wá owó kí n fi ra oríṣiríṣiríṣiríṣi nǹkan nígbà nǹkan tá a máa ń rà ní everywhere kò sí tí mo mọ̀ wà hẹ́n tó ti bá rà á kí n fún wọn kí tiẹ̀ kó tiẹ̀ wò pé òkè o mo kẹ́rù dé mo kẹ́rù dé pé mo kó nǹkan bọ̀ mo pé kí ni òde ṣe ṣe lásán owó náà ni màá fi ṣe gbogbo àwọn shopping yìí tèké mi náà ṣe tún lè wù nínú ẹ̀ kí n fi wá àkọ́kọ́ máa fi pawọ́ dà ẹni tí máa fi mọ bí ṣe máa yanjú ọ̀rọ̀ ara mi kó Nàìjíríà kò yí sí ojú ń tì mí. òótọ́ lá ní èmi náà broke báyìí báyìí. bọ́ọ̀ ah jẹ́ kí n wò ó ok màá yẹ ẹ ní two million. bóyá kí wọn náà bẹ̀rẹ̀ business kékeré kan láàrin èkó. yeah ọlọ́run á jẹ́ kí o lè pick up from there. pẹ̀rọ pẹ̀rọ thank you. yeah ọlọ́run ló pẹ́ tọ́ sí Tọ́lání what are friends for. pẹ̀rọ ó ṣe gan-an ni olóòní bá àárín wa jẹ́ nǹkan tó ń mí àti nǹkan tó ń mí nínú nǹkan ìní ẹ ọlọ́run ní bàjẹ́ pẹ̀rọ ọlọ́run máa bí gbé ọwọ́ ẹ̀ sókè ibi tó wá rokun re sí ibi tó rokun re sí wàá rí oore gbà ń bẹ̀ orí ni ẹ ọlọ́run ní ṣí ẹ lérù òkè òkè lọ́wọ́ ẹ̀ máa máa lọ ọlọ́run ní dalí ẹrú ọlọ́run ní dáàrin ìwà àtọkù ẹrú I am so happy. ok tọ́lá ni wo mo ní láti padà sẹ́nu iṣẹ́ ń sìn mi ì tí ì rí ilé mo tí ì rí iṣẹ́ síbòmí o yeah honestly all right my best sọ̀rọ̀ later bye. chance, everything on. Kina sa bawa. Ah. Oríṣiríṣi. Ọlọ́run ló ní káwa náà ti ẹ̀gbọ́n yín bù. Besides, um, kí ló dé tó jẹ́ kí àwọn mọ́tò tí ò ṣe pé wọ́n fẹ́ rajà, wọ́n kàn park, wọ́n block entrance tí wọ́n kì í ṣe customer jọ nígbà tó jẹ́ kí gbogbo àwọn yẹn park lójú ayé ẹ̀ tó ń wò wọ́n táwọn tó bá kówó wá tó patronize nǹkan tó wà store yìí tí wọ́n bá fẹ́ park ṣé inú compound bàbá ẹ ló expect kí wọ́n lọ park sí. excuse me ṣe ṣó pé right place lẹwà yìí ṣá bóyá ẹ ti miss bíi tẹ́ lọ because i don't understand bí wọ́n ṣe park mọ́tò sísàlẹ̀ bó ṣe kàn yín wọ́n ń jà ní ọkọ̀ kí ló fi kàn yín mẹ́. very rude. how do you mean who are you. you don't talk to me like that. who are you. really who am I sista tọ́lání kí ló ń ṣẹlẹ̀. lẹ́yẹ. Ah, ah, sista mi sista mi kí ló dé tó wá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fresh mi. Ah, ọmọ sista mi ti change gan ọmọ ẹ wá fresh ọmọ ẹ tóbi kí ló dé tẹ rí báyìí ẹ ti dùn gan ni o ó tó jọ mẹ́ta. lẹ́yẹ hmm? so o ti change náà. bí ti bá wò. láti kékeré ìwà pátá yìí náà kò fi ẹ́ lẹ̀. I mean look at you <laughs> báwo ló ṣe ṣerun sórí báyìí tó bá tiẹ̀ ṣe ni wọ́n ń kọlọ̀ tó wà even bíi tèmi. ẹ wo nǹkan tó ń sọ ló wà lórí mi. bákẹ́ ni gbogbo nǹkan tó tún cross cross ah. cross yìí. <laughs> ẹ já sí. black wà ń bí báyìí coloured wà ń bí black wà ń bí coloured wà ń èmi gan fẹ́ dàbí ẹ̀yin ni amẹ́ríkà lèmi ti wá i'm an american yeah i'm just i just came back. àwa gan àwa naija gan òkèrè wò nǹkan tẹ̀ ń ṣe lọ́hùn gan làwa gan ṣe ń bì. Eh, ah. i mean the way you are dressed look at you okay tó bá ti máa ṣe gbogbo eléyìí wọ́n hmm. ti ṣe dé yankí náà àmì ìṣòwò adé Yankee. wọ́n ò tí ì kúrò níbí yìí o ti ń ṣe báyìí. mr ilé láti máa ń kẹ́sọ̀ ọ́ lòdì ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ láti ibi màá ṣe wọ̀ òun ni. táwọn ọlọ́pàá bá wá stop ẹ̀ báyìí kọ́ wọ́n máa arrest ẹ̀ ṣeré ni. <laughs> anyway ah. good to see you. ìyàwó ìbéèrè mi gọ́dọ̀ láti rẹ lẹ́yìn náà ó mọ wọn ọ̀rẹ́ sìta mi ni wọn ò ọ̀rẹ́ sìta àti wọn close friend gan ni o wọ́n súnmọ́ ra wọn bíi sọ̀rọ̀ wọ́n jọ ṣe gbogbo nǹkan lé ayé ọ̀hún làwọn náà wà àwọn náà ṣẹ̀ dé ni hmm. ah, ah, close pa wọn ni. <laughs> point of correction you are welcome ma. Hmm. báwọn fi máa ń sí i báwọn fi sí i. Eh, ah. better. àwọn alápọ̀nlé ló ń bẹ̀rẹ̀ ìta o. no eléyìí yóò lápọ̀nlé lára ọ̀yàn máa ma correct ẹ̀ ni o. Eh. yeah anyway lẹ́yẹ̀ ọ̀rọ̀ wà o ẹ̀gbọ́n ẹ fẹjú ẹ̀sùn mi gan ó sọ oríṣiríṣi nípa gbogbo àwọn ìṣọmọ bọ́t kò ń sọ̀rọ̀ bíbá yìí èmi àti ẹ máa sọ. àwọn àṣọ yẹn ni o ẹ má ti sọ yẹn sí ẹ wò ó máa gbó lọ́wọ́ yín o máa gba nǹkan tẹ mú bọ̀ láti gbà ọmọ tí rí bẹ́ẹ̀ yìí. màá fún ẹ ní nǹkan má wọrí má wọrí ah, ah, and you ṣé ọ̀gá ẹ ṣó sọ fún ẹ wípé mò ń bọ̀ nígbà wá kó àwọn kankan. nǹkan mm-hmm, má sọ kankan náà ẹ̀yin lẹ́ni bí o kọ́ máa tàn pẹ̀yìn lẹ́ni bí akọ́ gbogbo tó bá wù yìí. o máa gbé um, ok o lè gẹ̀ẹ́sì lẹ́yìn náà kó gbé tẹ̀lé mi lẹ́yìn. ẹ jẹ́ báyìí kó o tó pọ̀ ẹ gbé mi lẹ́yìn. gbé tẹ̀lé mi sódà máa yọ àwọn nǹkan tí mo níbi sínú ẹ̀ máa gbé tẹ̀lé mi máa gbé tẹ̀lé <laughs> máa tiẹ̀ máa lo eléyìí. oya oya oya bring it bring it gbé tẹ̀lé mi sẹ́yìn gbé tẹ̀lé yìí dìde dìde yẹ ká tẹ́ ẹ̀ a ti ta mẹ́rin bẹ́ẹ̀ lánàá. ọkọ̀ torí mo wò pé ó ṣòro. bẹ́ẹ̀ ni. ìdẹ́nu àwọn eléyìí náà. a ti ta méjì bẹ́ẹ̀ lánàá. àwọn ìtókù nǹkan ti kó sínú store. bẹ́ẹ̀ náà tẹyọ̀ kọ́ láàárọ̀ yìí. ok ok ti kó sí so àwọn eléyìí kò sékù ok àwọn eléyìí ṣì dó ó ń bá kọ̀ǹtẹ́nà náà ó ń bá kọ̀ǹtẹ́nà ah, wàhálà woman ti pọ̀ jù kí ló ń pè mí fún náà ẹ́ wọ́n kọ àwọn ilé ìjàre kọ́ wọ́n ká mọ iye tó kù sódà máa mọ iye tá a máa túrà. hello madam alójà yín ò tí ì dé ṣọjà yín máa dé àní pé yín ni ọjà yín ò tí ì dé ẹ kò halẹ̀ mọ́yàn ní kí ló ṣẹlẹ̀ gangan náà ṣé mi ni kágò ni. kágó a ní kágó dìlé, kí lè ra gbọ́nà sef kí lè ra ra gbogbo ni a ká kí gbogbo àwọn tó ń ra kọ̀ńténà lọ́wọ́ wa náà èlò gan ọjà yín ọ̀hún tó bá wọn kì í dáwọ́ padà fún mi ò fẹ́ wà láò ẹ jẹ́ pè pè bẹ́ẹ̀ ọjà yín ní owó gidi kan ẹ wo ẹ máa káyọ̀dé mi ẹ máa káyọ̀dé mi wúmà ìwà ti pọ̀ ju o èmi ò fẹ́ kọ́sítọ́mà sọnù o akọ̀bà halẹ̀ halẹ̀ ò sì mọ́yàn bọ́ sí níjà rẹ̀ mọ́ọ̀gì yìí mélòó ni. ok ok àwọn ilé iná ó sì kù jẹun tó bá ti dọ̀la kó rearrange bíbá yìí tó ra fẹ́ ṣe sales kó rearrange gbogbo àwọn ọjà tó bá ti ṣe ká tètè tà wọ́n ní kínní ká fi ṣe sales online ó yá ó yá kọ wọn jẹ́ mọ iye tó kù sódà máa mọ iye tá a fẹ́ tà. Hello Yétúndé wọ́n ti máa ń sọ fún ẹ kó má máa pè mí ní working period mọ́ ó ṣáà ní time tí mo ní kó máa pè mí kí nìkan tó ń gbé ẹnu tó fẹ́ sọ tó lè ní sùúrù dé ìgbà tí máa fi free. ó ó gbẹnu ẹ sáwọn ibi tó gbèdé yẹn hold it ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ náà put yourself in her shoe kíyàn san owó ọjà ìgbà tí ó bá rọjà kí ló jẹ kó ṣe is that supposed to be your job no you don't fight your customer customers are always right ṣé èmi ni mo máa kọ́ ẹ níṣẹ́ ẹ̀ ṣe ni Yétúndé sọ fún mi èmi ni mo máa kọ́ ẹ níṣẹ́ ẹ̀ ṣe mo náà mi ìrò kó gbádùn rárá rárá ẹni tí yẹ kó pẹ̀tù sí nínú kò fi lọ́kàn balẹ̀ ń pọ̀ ọjà ẹ̀ máa dé ó fún wa ní sometimes nípa ọjà ó wà lọ́nà ó ń bàjá òun bá jà ṣé bí ẹni ẹbí ẹ kọ́ rárá nígbà tó jẹ́ pé ọ̀gá ta ọ̀gá ọ̀tà owó aláàrú ti ẹ máa pé òun ló ṣe é ṣe gbogbo nọ́sẹ̀nsì ẹ máa dé deal pẹ̀lú ẹ get out of here kó kó kó kó kó kó kó get lost fẹ́ padà sẹ́nu iṣẹ́ máa pè ẹ́ ní nine o'clock yeah. wọ́n kó ṣí kúrò lórí fóònù fún mi. sọ̀rọ̀ ẹni àwọn yẹn ọ̀gá yẹn dà mo lọ́gà ẹ̀dà ó sọ pé kí n calm down ọ̀gá ẹ̀dà ìbọn náà wà tó rò pé òun lè sọ̀rọ̀ ẹni àwọn ìbọn ló wà má sọ fún mi pé kí n calm down ọ̀gá ẹ̀dà ó ti ẹ̀dá kí ló ń pariwo èmi ni mò ń pariwo very good very very very good ẹ jọ kí ló fún yín ní ọdá sí ti tẹ fí pẹ̀lẹ́ sọ̀rọ̀ sí mi ẹni àwọn báwo lẹ ṣe máa bá mi sọ̀rọ̀ báyẹn lórí fóònù ṣé mo gbajà àwìn lọ́wọ́ yín ni àbí mi ìsanwó ọjà fún yín ni. madam ẹ calm down now ṣé ọjà yìí ti dé là ń fún yín ni kí ló tẹ̀ ń pariwo báyìí ṣé mọ̀ pé inú stall ẹ̀ wà ni ṣàtijẹ́ yín lọ́jà ti tẹ́lẹ̀ ni. really ẹ má rọra náà. ẹ ẹ sọ pé kí n calm down kí n calm down ṣé mo gbọjà àwọn ni why will you talk to me like that. ẹ jẹ́ wọlé bẹ́ẹ̀ ẹ̀ ń pariwo. mo ń pariwo mo ń pariwo bí wèrè nìyẹn o mo ń pariwo bí wèrè nìyẹn o. mo ń pariwo bí wèrè a ní kẹ́ máa calm down ẹ calm down. kí ló lè tó lè. ẹ kásán. ẹ kásán. Uh, you look so beautiful actually. thank you. ṣẹ́rí ọ̀rẹ́ mi close friend mi her best friend mi ló ní bíbá she's just the manager ṣẹlẹ̀ mọ̀ wípé sometimes eh, ọ̀gọ́ta ọ̀gọ́ta ó wà láwùjọ pé so I won't really blame her then eh, mo fẹ́ kẹ́ calm down ṣe rí ọjà tẹ̀ sọ èmi mọ̀ nípa ẹ̀ èmi sì pe ọ̀rẹ́ mi lamẹ́ríkà tó ní store mo ti ṣàlàyé fún because everything mo wà rí ẹ̀ ó sì ti same tracking number gan pàápàá tá a máa fi track ọjà yín ọjà yín ti dé ẹ ṣe rí òun ẹ máa ẹ ó yẹ kó yé yín ẹ̀yin ni kẹ má bínú kẹ má stop láti máa patronize ma ẹ jọ bínú lọ Ọlọ́run ló bíbẹ. ṣé bí ọ̀rọ̀ náà sọ yìí èèyàn ló sọ̀rọ̀ bí ẹni tó ní ọpọlọ yìí náà ẹ̀yin kà sọ̀rọ̀ ṣakala you just talk anyhow. sometimes èèyàn kì í wà ní mood lẹ́yìn hmm. náà bá dé kẹ́ máa kẹ́ máa wọlé kẹ́ tó máa sọ̀rọ̀ sójà yìí bá ti dé ọmọ agbowó. Yétúndé ibo lẹ ti rẹ nìyí mẹ. customers are always right. mi ò ní wọn wà right at least kó respect ara wa. ọlọ́wà ló ní kí màdé láti Amẹ́ríkà o ṣé bó ṣe handle bíbá bó ṣe manage bíbá ire o máa jẹ́ kí gbogbo customer sá lọ. ó wà tense látàárọ̀. ó máa lọ wà tense this should just go go go go go go go go you don't even have good customer relation. at all you don't ah. ẹ má bínú sis i'm so sorry you look so beautiful. thank you. i like your makeup. thank you you're looking good sir. and your bag. thank you. can i have your number ṣẹ̀mọ̀ sọ́dọ̀ àtọ́jà ìbálòpọ̀ ni màá pè mí kí ni màá. okay okay. just give me your number. ẹ ẹ náà máa dá àwọn eléyìí. Eh it's okay it's okay. àárò ná gbèsè ọkọ mẹ́bàá la Yorùbá ṣe ń sọ. má ṣe dìjọ o okay. shark do do do do do do I want to do hospital. hospital. o ẹni tó bá bímọ ràn ló mọ wá ṣoṣo ló jẹ ti di táwọn ti gbàgbé pé tó bá gbẹ lásán lèèyàn wọ èèyàn kéèyàn tó bá wọ aṣọ tuntun sọ wọn ní nǹkan ti ṣe ni. síbẹ̀ lọ́ọ́ fi pọ́pìlì bẹ́ẹ̀ sì ti pákó èyí tó lọ́ọ̀ fún yẹn láàrin ìṣẹ́jú kan sí méjì ó lè gbà lọ́wọ́ ẹ̀. ohun tó ń lò mí lábẹ́ aṣọ ó ju bẹ́ẹ̀ ṣe lérò. ọlọ́run ló fún wa láǹjọ́lá nígbà tó dé ẹ̀wọ̀n ọlọ́run ó gbà padà lọ́wọ́ wa. pé òdìjọ́ ti bá gbéyàwó wálé fún ọ̀dà lórí yìí tó máa pé. àṣé òun gbèsù jẹun ọmọ tẹ̀sù fún ẹ̀dá. ọmọ tí mo wò yẹn lè rí ọmọ mi àgbà ọ̀tẹ̀ nínú àwọn eléré sí ni à ìgbà tí wọ́n òòrùn ìgbà olúbíkì tó kọ́kọ́ jẹ́wé kò lọ gbé ayé mi wá o. ṣé mo ní sè ní ọ̀rọ̀ ayé ẹ̀ yes or no. of course na àsìyàwó mi báwo ló ṣe ní ní sè ní ayé mi. okay àtìgbà tádébáyọ̀ àti àwọn ọmọ sunday tẹ́ ti kúrò lásìnà láyé àsìnà ti pa fúkà. ó ṣe jẹ́ bí ẹ ṣe fẹ́ sọ̀gá di transformer báyìí ẹ̀ mọ̀ ní tẹ́lifà ti pẹ̀lú transformer ó máa laná ni. two hundred thousand àbí kò yé mi àbí two million three million nǹkan tí mò ń gbọ́ ò tí yé mi. bí ìmọ̀ báwọn èèyàn kàn ṣẹ̀ṣẹ̀ máa ń pín owó bíi pé owó ò tiẹ̀ important ẹ̀ ń pe two million three million láì ṣe two thousand àbí twenty thousand téèyàn kan lè. ó ṣòkò ní dídí náà ṣé òun mọ iye ọjà tá à ń sọ yìí ni kódà ẹsẹ̀ ti kán mi ò lè dìde ṣé ọ̀rẹ́ yìí ta ló ń bi ṣé mò ń bọ̀ wo bọ́ọ̀lù. olùṣètò yóò fún mi àwọn ojú olórí ìbúrò fún mi àgbà ìtì. jẹ́ tán ó tún gba fún lọ́wọ́ màmá. mo mọ̀ mọ̀ gbá ní sà. èèyàn mi láàrin gbogbo wa iléeṣẹ́ kan láti jọ ṣiṣẹ́ a ti wá notice pé o lọ́pọlọ ọlọ́run gbà fún ẹ inú mọ́tò ń wo but àwa gbà fún ẹ now àwa lọ register company kan ní advertisement company Bionac Nigeria Limited advertisement company náà ni àsọpá fẹ́ resign ṣùgbọ́n ìwọ wàá máa bá wa lọ ní ìdìbò yẹn tí ó yẹ ń sìn nǹkan dẹ̀ máa máa yọ ń bẹ̀ ọpọlọ tó ń lò ó sì ta fi ń pawó yìí àfi kálùbáríkà yẹn kó wọ̀ káfí ẹ̀ẹ́dẹ̀ ni la ṣe wá bẹ́ẹ̀ ah, ó dẹ̀ ń wò mí sọ̀rọ̀ náà mo fẹ́ kó ọ̀la ìtàn hmm. nǹkan tó ń tọ́ àláti sọ ni pé kọ́ńpìtì àrẹ́jísà àkúrò ní kọ́ńpìtì ọ̀sọ̀ ìwọ ló máa bá wọn máa ṣojú ìta tá a máa fi gbá fún ọ so that wọn ò ní mọ̀ fáwọn àlá nítorí àwa ò tí ì fún yìí. èmi á máa help you bẹ́ẹ̀ ni so ṣé bíi mẹ́ta bá jáde àájú kan fún wọn o ti understand say so that wọn ò ní mọ̀ fáwọn àlá ní. ọ̀ ọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀la Hello, baby. Kúrú, má sọ fún mi o pé torí ìpẹ̀rọ̀ ìyàwó ẹ̀ tó wà ń lo òyìnbó tí ò tí ì mọ̀gbà tó máa dé. Làwọn bá discuss business báyìí wá ṣe máa da. Kàkó sọ pé màá kọ́ ọba kó dìde ń lọ. Ìgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó ti ní ọlọ́pọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ mo rò bẹ́ẹ̀ ni o ní sùúrù ṣé ìgbà tó ń ṣe èkó yẹ kó dún a business là ń sọ ẹ ìparí ẹ ó lọ dóbìnrin lóhùn. ọmọ a máa ní sùúrù fún náà ni ọlọ́pọlọ náà là ń jẹ́ ó ṣe é náà. ìlú ta wà ìṣúrù lérè ò pé ọlọ́run ṣògo gangan ló ń ta sí. ẹ bọ̀ tá a máa ní ìdẹni tó lọ́pọlọ láti lè ṣe sọ́yìn. ìyẹn ló ń tẹnu máa ní kò jẹ́ ká wẹ́ lómi. yeah babe ẹ <laughs> eh, mo ní kí n fi àwọn sáìtì ẹ̀wọ̀n náà ni èyí tí mo fẹ́ yeah mo wà mí báyìí ok ṣé òun Yeah, you can see it. Take a look at this, yeah? This is the land that I want to secure for you. Sorry, what Toby? Huh? It's a plot of land, and then you can see there's a lagoon behind. Sorry. Um, agent, another one, B. Mr. Kunle, come. Babe, this is um, Mr. Kunle, uh -huh. agent of Federal um, Bar Secure. Madam, ẹ káàsán. ìyàwó mi nìyẹn. ok ẹ káàsán madam. all right babe. Um, let me show you the structures. Sorry, àwọn àwọn nǹkan tó ń kọ́ sí ìbàyí You know? Yeah. So, babe, uh, I'll call you back, yeah? All right. So, ìyàwó mi nìyẹn. Òun mo fẹ́ bá secure bí wa. Okay, ilé inú wọn kìí jẹun, ní gidi ni ètò ilẹ̀ yẹn wà òkè gan. mi sẹ láìkẹ náà. bẹ́ẹ̀ni ètò ìlànà fi kọ́ gbogbo wọn lé. ọwọ yín lẹ káwọn lé náà. bẹ́ẹ̀ni ọyẹ eléyìí kan. èyí mo kọ gbé láti bí mo kọ gbé. ẹ kà ẹ kí n wo ṣé ìlẹ̀ bá ọkọ ilẹ̀ náà. èmi mo kọ yìí. mo ń gbọ́ yín sà. ẹ sà owó tó wà lọ́wọ́ mi owó tá a fẹ́ fi sanwó ẹni tá a gba ọjà lọ́wọ́ ẹ̀ ni owó tá a bá dẹ̀ palẹ̀ nìhun la máa fi kún four hundred thousand ni. Eh, eh, a ní four hundred thousand kan lẹ̀ tó jẹ́ pé owó yẹn gan ni mo fẹ́ calculate lè tá a bá palẹ̀ ní mọ́ ká lè fi ká lè fi sanwó ẹni yẹn. Eh, ok sir ṣé kí n kówó yẹn wá ni àbí kí n send ẹ̀ sí yín okay my send the same, sir yes sir all right sir. a ló ń bá sọ̀rọ̀ tó le tó lè látẹ̀kọ́ kan ṣe sà wàá sẹ́ǹdì ẹ̀ owó yẹn ò tó kinní kan tó kí ló le tó lè wá títa níta ló ń fún lówó. ọkọ sista ẹ ni ẹlẹ́ẹ̀kẹta tó dẹ̀ máa gbawó lọ́wọ́ mi nínú wíìkì lélẹ̀ káàtì ẹ̀ tí bọ́ sí wíìkẹ́ndì ọkọ sista mi lòun bá sọ̀rọ̀ látẹ̀kan tẹjọ́ fa wàhálà lórí ọ̀rọ̀ owó. òun ni o bó ṣe máa ń gbowó lọ́wọ́ mi ní every time. ọkọ sista mi ló wà lórí fóònù látẹ̀kan pẹ̀lú ẹ ṣe ilé tó ń kọ́ látijọ́ èkó tí kọ́ tán ni àbí kí ló ṣẹlẹ̀ kí ló le tó lè. ó yà mí lẹ́nu lẹ́yẹ o mo sì gbalé yẹn kọjá ní last week wọ́n ti kọ́lé tán o ebi ìwọ̀n kan tó fowó ṣe every time ló máa pè mí fowó fowó fowó. yóò farabalẹ̀ nǹkan tó ń sotí yèmí o gba ilé tó ń kọ́ o gbà kọjá o ti kọ́lé tán. a ní mo gbàbẹ̀ kọjá ilé tán ti kọ́ tán ilé dẹ̀ ló máa fi gba owó lọ́wọ́ mi. ẹ bọ owó tó ń kó fún gangan kí ló fi ṣe báwo lèmi ṣe fẹ́ mọ̀. kí ló ń jẹ́ báwo ló ṣe fẹ́ mọ̀ ìwọ ló wà ń bí ìwọ ló ń fún yàn lówó owó tó ń gbà lọ́wọ́ ẹ̀ kò lè ò lè béèrè lọ́wọ́ ẹ̀ pé owó tí mò ń fún yín kí lẹ fẹ́ fowó yẹn gọ́gọ́ ṣe kí lẹ fowó tẹ̀ ń gbà ṣe ò lè béèrè lọ́wọ́ ẹ̀ àbí. ẹ lẹ́yìn ṣé mi lọkọ àǹtí ẹ̀ kí ìtèmi tó dẹ̀ wá ń pa ìwọ mọ́ mi má calm down tó wá ń bá mi sọ̀rọ̀ náà ṣé mi mo gbowó yín ni èmi fẹ́ èmi jẹ́ fámìlì yín ni ah ó dẹ̀ ẹran ọmọ mi ó dẹ̀ ẹran ọmọ mi kí ló ṣẹlẹ̀ náà má calm down má calm down òní bínú ni ó ta mí lára náà. ikọ́ tó fọ́nì jù ni pé sísá ẹ̀ gangan fúnra rẹ̀ ti bá pè wọ́n pé àǹtí o ọkọ yín béèrè owó wọn ní fún fún ọkọ mi ní ẹni tí tó bá ti fẹ́ máa fún wọn náà ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn náà. àbí ìpẹ̀rọ máa ní pé kó kó fún kó kàn kó máa kówó fún. ọ̀gá ta ọ̀gá ọ̀tà ó wá láàrú tèmi máa pé. láì mọ nǹkan tó fowó ṣe. yes. ẹ ṣe ṣé ó ń gbowó yẹn ó ń kọ́lé kan síbi kan ni àbí kí ni nǹkan tó ń tẹ̀lé láti àbẹ́jọ́ ń lẹ̀ ẹja pòpò àbí kó má lọ jẹ́ nǹkan tí mo rò because nǹkan tó ń ṣẹlẹ̀ sí òye mi wọ́n ló wà ń bí ẹ̀tọ́ ẹ̀ gangan máa wò pé kí lẹ̀ ń fowó ìṣe ó sọ kankan pa ẹ̀ ó kàn ń kówó fún yàn torí pàǹtí mi ni kò wá kówó fún. ta ni àti ta lọ́jọ́ ń kówó pọ̀ kí n tèmi wọ́n ní instruction lèmi máa tẹ̀lé ọmọọṣẹ́ wọn ni mí ìwọ ló ṣì lẹ́nu ń bẹ̀ láti bá wọn sọ anything tó bá fẹ́ sọ èmi ò ní mí mi lè family. ẹ kàn jẹ́ pé nǹkan tí mo ń rò ló ń ṣẹlẹ̀ àfọ̀ ah, bọ̀bọ̀ ẹ̀ ọ̀ to God who made me mo máa fọ bọ̀bọ̀ ẹ̀ o tó bá lọ jẹ́ pé lóòótọ́ ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ èmi fúnra mi personally mo máa fọ ọ̀kẹ́ ọ. lẹ́yìn ẹnu ẹ̀ ti pọ̀ ju ẹnu ẹ̀ pọ̀ ẹnu ẹ̀ pọ̀ wàá ṣe gbà ṣe wàá ṣe ah, àǹtí ah, mi ni àwọn designer lélẹ́yìí. jọkẹ́ àǹtí mi ẹ ṣe àǹtí mi ẹ ṣe ṣé bá mo jọ tí mo tẹ́ra báàgì yìí wọ́n ń gbé gbòòrò eléyìí dìsáínà jẹ́ àìjí orí ni àǹtí mi àǹtí mi ẹ wò ẹ jẹ́ kí n lélẹ̀ Versace mi ẹ jẹ́ kí n àǹtí mi. àǹtí mi ninety five dollars tó bá change ẹ̀ naira, they are actually very very expensive so láti keep ẹ̀ dada. Hmm. ní uh, sùúrù ní sùúrù máa fún ẹ. ní sùúrù ah, sẹ́ẹ̀ bọ́lá ní lójú pé kí n mọ̀ ń gẹ̀ẹ́tì lè ṣe ó láwọn ní wọn gig táwọn fẹ́ ṣe àbí nǹkan àkújì hmm. ganan hmm. lọ́nà ni hmm. so wà kí dọ́tọ̀ báyọ̀ kó sọ ọdún wọn má dẹ̀ jọ kọ́ ṣe sórí aṣọ tó ń wò tòkè sílẹ̀ tó bá ṣe sí nàìjíríà mọ̀ ní ninety five thousand naira. ilé ẹ̀yìn ní ìlú ìbàjẹ́ àfọwọ́yẹ wá bí ọ̀dọ̀ báyìí tí bá dé báyìí ọlọ́mọ ara ti sùn. ṣé wọn kó ti bẹ̀rẹ̀ ṣé mo pé ìwà ìyẹn wọ́n máa fún yín nìkan ẹ máa gbé gègéle ẹ máa ní yẹn ẹ kúkú mm. fẹ́ kàn bá àtọwọ́ yẹn kẹ lọ fi kẹ lọ fi gbalẹ̀ kẹ lọ fi ra mọ́tò ṣé wọ́n ṣe wọ́n fi ra mọ́tò ni. bàtà sẹ́ni bàtà sẹ́ni ṣáìsẹ́ ni wọ́n gbé wọn kú wọn dáhùn yálà yá ẹni bọ̀dé. àti mẹ́rin kọ́lẹ̀ ṣe fún mi. ọ̀nì dúró. ó ní sùn ọkùnrin ọkọ rẹ̀ kí ló dé ẹ̀sìn fún ọ̀nà ọkùnrin báàgì ń sùn. Ah, ah. báyọ̀ after ilé ìgbésẹ̀ tó ń sọ mi ò ní nǹkan mi ti fẹ́ fún ẹ mọ́ gbà. mo dẹ̀ mú láyé lọ́wọ́ àǹtí mi lv àwọn tó wà ní fóòkì nílé léyìí ní kèmí tó bẹ̀. bọ̀dé dẹ́ńpẹ́rọ̀ àtàwọn twins lélẹ̀ àtàwọn twins lélẹ̀. àǹtí okùn bàtà mo fẹ́ pè tán mo fẹ́ pè tán mo fẹ́ pè tán. Ah, bàtà kò fóònù ẹgbẹ́ gbọ́ngbà wọn. wọ́n ní mo máa kó bàtà kò fò fún un. ẹ̀kọ́ fún mi bàtà kò fún òní kọ́. Ah. Ah. ẹ ti fún mi bàtà. kò fò kókó sódì kì í kó sọ ṣèṣin Give Hello. Hello, babe. Hello, ọkọ mi. Mo ti ń pè ẹ́ nǹkan. Oh, oh, no, no, no, mo ń sùn látẹ̀ nǹkan ni, yeah, bí ṣe rí kọ́lẹ̀ náà mo gbé. Yeah, mo wà nínú bathroom mi. <laughs> Yeah, ah, inú room látàárọ̀ wà ní. I've been stolen. Àbí lọ sọ ni? Yeah. No, no, no, no, no. Me in Lagos Hospital. It's, it's, it's nothing. Oh my God. Yeah. How are you? I'm fine. I miss you. Ah, no, you know, you know. I miss you. <laughs> I miss you too, baby. I really do. Okay. Yeah, I miss um, you. Uh, let, me, let me call you back. Tibati, Tibati Kronton is my peer. Yeah. I love you. All yeah. right, love. I love oh. you so much. Whoa, whoa, whoa, Ṣẹ́gun. There is nothing you are going to say to me. Ṣẹ́gun, do you want me to be a homebreaker, Ṣẹ́gun? Hm. Come on. You're going to become an unbreaker. I love her so much. Try to understand. Understand my feelings. Shegun, she already has a fiancé. Do you want her to leave him for you? Come on. Hm. Distant relationship? She, oh my god, tí ó ṣe lọ́wọ́ báyìí ní nàìjà. <laughs> mo bẹ́ẹ̀ sọ lónìí gbọ́ tó bá ti gbọ́ kí màá fẹ́ sílẹ̀ láàyè. ìbò lẹ fẹ́ fi mí sílẹ̀ lọ ṣé ṣé bẹ́ẹ̀ ṣe dé ń sìn ni ìyíbo lẹ wọn lọ ń sìn. mo lọ lé mi torí ìmọ̀ tí mo fẹ́ dúró fún mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ lónìí gbọ́ kí ló fẹ́ kí n dúró fún. ok màmí ẹ tiẹ̀ gbọ́ tèmi náà. kí ni mo fẹ́ gbọ́ sọmọdé ló ń pèrè ni mi gbọ́ kankan mọ́. ó dá ẹ jókòó. ó dà mo ti jó o mo ti jókòó o. màmí màmí ẹ dúró ṣé ó ju ọ̀rọ̀ yìí náà lọ. ó jù bẹ́ẹ̀ lọ láti bí ọdún méje third introduction láàrin wa àti pẹ̀rọ̀sọ́lá kò wálé kò lóyún kò bímọ kí ló dé. mo kún ṣe fún òtẹ̀ níṣẹ́ àrígbó ń try fún mi ó ń try kí mi náà wá sóhun ni. ó ń try kó wá sóhun. màmá ẹ̀ dúró ẹ ṣe rò pé kẹ́ni pé ìlẹ̀ bí pé rọ̀ tó ń pinlẹ̀ bí tó ń pé ó lè ṣe gbogbo tó ń ṣe fọkùnrin mi ṣé ẹ fẹ́ kí kọkùnrin yẹn kọ̀ filẹ̀ láàárọ̀ ọ̀sán gan ni hmm. ọmọbìnrin try fún mi kódà ẹ mọ̀ kan tí ọ̀rọ̀ pé kí n wá sọ̀rọ̀ yìí tí ò bá ṣe ṣe màá ní kó máa bọ̀ nàìjíríà. ó bẹ́tà ó bẹ́tà kó máa bọ̀ kájọ wa mójú ajé kò ní sọ sórí tí ò bá wálé tó sì wá wà kó fi sàdá kó o fẹ́ràn mi lóyún ká bí ọmọ fẹ́mi kẹ́mi rí ọmọ ọmọ mi ah máa para mi sí ẹ lọ́rùn ni kó o gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. lórí ti lórí nǹkan tá à ń sọ kékeré tá à ń fà yìí náà. kò yí ọ ní párùngún lọ fẹ́ yà kèéṣe ń tọ́tajà tí òjòrè nìkan larungún ẹni tí wọ́n bí sáyé tí òbí mọ larungún tó o ti gbọ́ tèmi màá para mi sí ẹ lọ́rùn. màámi hmm. Hmm. màámi. torí pé bonílé ò fúnra olè yóò kó lọ. anyway anyway hmm, ọ̀rẹ́ ọ̀rẹ́ òun sọ ọgá já tọrọ à ń ṣàwàdà látàrọ já sojú abẹ́kù. ọ̀rẹ́ wa ni tá a bá dẹ̀ lè bá so tọrọ ta ló lè bá sọ ṣó sí. kò sí kò sí. ìyàwó tí mo fẹ́ ń sìn ó ti wọ ọdún méjì ọmọ tó wá bí ń gbà yẹn ó ti wọ primary two àbí mò ń parọ́. Ah, dúró ṣe primary two ló wà nísìn. yẹ́yẹ́yẹ́ primary two ni wọ́n ah, ah. yẹ ó smart gan. ọjọ́ òun pẹ́ o. kò pẹ́ ṣáf ṣáf. nígbà tó ń ṣe yẹn ṣùgbọ́n kò tún fi bí oṣù mẹ́ta ṣáájú mi ṣe. That's true. tó bá wá ka ògo tí ọlọ́run ṣe fún mi pé tó mo wò pé ọlọ́run dá wọn tó pọ̀ mo dẹ̀ ń pín blessing yẹn kí wọ́n má bàa ronú ó ti di mẹ́rin lójú ayé ẹ̀ kì í ṣe ìyẹn o ìwọ náà wá ń kọ bóyá tí ìwọ náà bá tún fi tiẹ̀ ṣàpèjúwe fún ah, ah. tó dẹ̀ sí wéèsì tí ò wúlò fúnra ẹ̀ tó sì wà báyìí. alábòsí ni hmm. alábòsí ni ṣé èyí ló ṣe ń jẹ́wọ́ fún kó pé mẹ́rin ṣe bébì tí mo pé mẹ́rin ní tẹ́lẹ̀ àbí. èmi ti bí méjì mo níyàwó méjì aya lè blame òun náà lọ títí tí bọ ojú ń tì wá torí mọ́mí ti pè wá several times. àwọn èèyàn ń sọ̀rọ̀ sọkúsọ lórí wa. àní má tiẹ̀ sọ tìta tó ń sọ hmm. mọ́mí pè wá ní gbogbo ìgbà pé ṣé ń bímọ irú ọ̀rẹ́ oṣù wo là ń ṣe tá a lè bá sọ wọn àdẹ nímọ̀ pa ń bá sọ̀rọ̀ àbí. ìyàwó ẹ tó ti lọ yẹn solution tó ṣe máa wá nǹkan mi báyìí báyìí làwọn abẹ sọ. no jẹ́ ká sojú abẹ ń kó wáyàwó kan fẹ́ síbi. pápápá. ṣé gbogbo gbogbo sórí yìí ń sin ẹ̀dínlá mi yìí sọ ṣé wọ́n ní pé mi ò níyàwó result láàrin àmọ́ ò níyàwó kàbá ní result so no no so nítorí pé mo jẹ́ nítorí pé mo dúró ìyàwó mi ń sìn ṣọ̀rọ̀ mi yẹ ni lè fi lè fi fi mí ṣàwàdà ìwọ̀n ti fẹ́ méjì ìwọ̀n bí márùn-ún irresponsible náà ni bí ṣe wà yìí just so you know very soon i'm going to leave this country. tí tó wá tó bá yẹ pọ́tínì wọn mu ṣọ̀rọ̀ mi yẹ tó ń pa ẹgbẹ́ lẹ̀ ṣọ̀rọ̀ mi. ìsáyídà pé pé kí n kú mi kí n lọ báyàwó mi àbí kí n kú mẹ́kọ̀ọ́ wá pa mi very soon. ṣé àwa èmi àwa lálẹ́ ń bá sí i ṣé no mo fẹ́ fi ọ̀fẹ́ dé Amẹ́ríkà ni àbí wọ́n ní pé tàbá tàbá ríra lè ní sìn àwa náà ní bímọ ni. bọ́ọ̀lù ẹ̀yẹ tó wo bá mọ̀ pọ̀ èmi mọ̀ ó ti jù sí wa jẹ́ ká gbẹ́nu kó o bẹ̀ tó bá tó fẹ́ gbọ́ tí ò dá kó o náà fẹ́mi jìbí ọ̀hún náà. a lọ jíṣẹ́ kó sọ pé tí ò bá wà. ọmọ tó bá ṣe tó bá délé kó sọ fún ìyàwó ẹ̀. ìwọ nínú. ọ̀dọ̀ parí torí pé torí pé tó máa kó báyìí ẹwọ já kúrò lórí ẹ ó lè ti ní plan ṣe ó dẹ̀ ti lè fún yàn lórí síta tá a mọ̀. no mi ò fẹ́ràn lórí hmm, hmm, hmm ní ìfihàn mi síta ẹ̀rọ mi ni máa fún lóyún kásìkò bá tó tọ́lọ́run fèmí àti ẹ̀kọ́ tájọ́ ń ríra báyìí everything will be fine. ìbáàjẹ́ fifteen years ló fẹ́ ní sáà. ó ti sọ kó tẹ̀ ọ́ lọ́rùn pé ìbáàjẹ́ thirty years. ah pẹ̀rọ. hello there. ọ̀rẹ́ mi àtàtà. báwo ni ọ̀rẹ́ mi. ẹ́. Yeah? ẹ eh, ẹ eh, owó ti bí yẹn. ìjọba mi tètè arrange ẹ kò ní dé ní kíákíá báyọ̀ rẹ̀ ah, ok o fẹ́ o ti ní ìdí ẹ̀. jẹ́ kí mo ti bá ti send ẹ. all right. all right o ṣe thank you. ok. Hey. Pero... Pẹ̀lúsọ́lá fẹ́ gba owó tó yá mi padà. Ah, ah. Àwọn obìnrin ṣe burú báyìí náà. Ṣé wọ́n máa ń sọ pé women supporting women òun ló jẹ́ ká máa fi múùbù nílé ayé yìí? So mo wá wà nínú problems mo wà nínú ìṣòro o mọ̀ pé mo ní ìdánwò mo ṣàlàyé fún ẹ. Ó tún wá rí oh my goodness mi ti believe I'm tọ́mọbìnrin sọ. Ó fẹ́ gba owó padà lọ́wọ́ mi tí ó kì í ṣe pé kò lówó lọ́wọ́ èmi gan fọ́ wọ̀n mo fọ́ wọ̀n gidi àti mo gbowó yẹn tó kí èmi náà sáré ṣe one or two tó máa mẹ́kọ̀ owó fún mi mo fowó ṣọmọ kọ́ mú ayé àṣọ olówó ṣì máa béèrè owó padà ìmọ̀ràn ta kò ní ṣe lémi àti ẹ lórí lágbára ọlọ́run alágbára ọlọ́run tí à ń sìn tó dé ń gbàdúrà wa. Àmín. all our prayers and fasting will not go in vain. òní rògbòrè dènáyà ọmọláyé. Àmín. òní dènáyà. òní I cancel all form of rejection all form of denial in the mighty name of Jesus. amen in Jesus name amen. amen. Benny bó ṣe máa rí nìyẹn any form of ẹni tó bá wa fẹ́ sọ pé kò ní rí bẹ́ẹ̀ ọlọ́run àbá wa jẹ́ kílẹ̀ lanu kó gbé ni. àmín bébí àmín. yes wo jẹ́ kí n wá lọ breakfast mi. àgbọ̀rọ̀ ayọ̀ lọ́la lágbára ọgọ́ náà. ọlọ́run àgbàdúrà wa máa bẹ sọ̀rọ̀ létà ó dàbọ̀ ọkọ mi i love you so much. i love you too. àgbọ̀rọ̀ ayọ̀ lọ́la lágbára ọgọ́ náà ok baby jẹ́ kí jẹ́ kí n lọ sùn sìn ṣe pé seven o'clock lọ fún appointment mi ní gbọ́dọ̀ late so jẹ́ lọ sùn. bye bye. o ṣe gan ọlọ́run tọ́jú wa náà. here now. I thought you were sleeping already. Why would you tell only me to sleep downstairs alone in the guest room? Ah. Yeah, because I'm busy now. I told you, sleep there. Tomorrow, you sleep here with me. You are busy doing what? Eh? It has never happened before. Eh, okay, since it has never happened before, that should tell you that this is important to me. I'm doing special prayers. Which prayer? We can do the prayer together now. Tomian, have I ever given you an excuse uh-uh, before? Uh, uh, baby, no. Okay, now don't even touch me now. I'm, I'm trying to be clean. There's a reason. Oh, oh, okay, no problem. Eh, pray. Sleep alone. Eh. Pray. Don't worry. Tomorrow you sleep here. Eh? Mm. My baby. Close my door now. wàá kó bá fẹ́ bà tèmi jẹ́ ni. Ah. Èdùmàrè yé mo bẹ̀bẹ̀ o. Ẹni tí ó ràn mí lọ́wọ́ rán sí mi. Èdùmàrè yé mo bẹ̀bẹ̀ jẹ́ kí n bó olóore pàdé. ó ó ó ràn ràn ràn. á á ẹni tí ó ràn mí lọ́wọ́ ràn sí mi. mo pèrò sọlá fèmí lẹ́jàre ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ń jáde lọ ìwáyé ń pè mí fún. Ah. kí ló ṣẹlẹ̀? ọ̀nkò bóyè kí ló hello. hello ọ̀rẹ́ mi ẹ mo ti ń pè ẹ́ látàárọ̀ ògbágo ni kí ló dé. má bínú sí mi mo ń múra lọ́wọ́ nu ilé ni má bínú. mi ò pé nítorí owó tó fẹ́ fún mi padà. mo ní láti máa avoid calls mi. yeah really no a ní wọ́n tún ti refuse bàbá yẹn. wọ́n ti refuse ọkọ mi ní visa. yeah and it's been so down. honestly i'm not happy. kò gbé call and i'm really worried. okay okay okay okay calm down calm down fọkànbalẹ̀ ẹ níbo làwọn aṣọ àwọn wà. wọn ò gbé aago ẹ láti gbà yẹn ah, mo dẹ̀ ń jáde ń sìn ni o Okay, ó mọ nǹkan Eh, máa kọ́kọ́ yà síbẹ̀ náà kí n tètè máa lọ síbi tí mò ń lọ máa kọ́kọ́ yà. yeah i need you to go yeah bá mi lọ tu tu lára yá kó jẹ́ kí ó dánú dùn kó bá mi dá lára yá jọ ọ̀rẹ́ mi o ṣe o ṣe thank you so much. kò ní sí wàhálà lágbára ọlọ́run fọkànbalẹ̀ ok i'm going there right away right away ha ọkùn bóyú ọkùn bóyú ṣé kò wá tó máa jẹ fọmọkùnrin ọ hmm, lè tètè máa lọ. 你用。 small mm. right here. Yes. No, no, no, it's okay. Ah, this, this is too much. Hey, don't hurt yourself, please. Take it easy. It's alright. Hmm? The night means I know. I know, but it's so funny. But it's so funny. You really have to take it easy. Honestly, you really need to take it easy. You really need to take it easy. I know everything, everything will be fine. Everything will be just fine, I know. just need to no no tó ṣẹ́rí ní ayé yìí. you don't want me to see my. I know I know I know ẹ wò ó ṣẹ́rí àsìkò tó bá máa yẹ ní sí lágbára ọlọ́run lọ́lọ́run máa ṣe sí i. understand gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láyé yìí ó ní reason ẹ mọ̀ reason tó lọ́wọ́ fi jẹ́ kí everything wà delayed. ọ̀pára ni wọ́n tún wọ́n tún dì náà yìí wọ́n ní wọ́n ti just dey just dey náà. Let me help you. Let me help you. Uh, uh let me. Oh my God. Ah, let. Uh, um. Oh, okay. Uh, let me help you up there. I know. I know. Let me help you up there. Yeah. Hmm. Let's go. Oh, let me help you up. No, it's okay. It's okay. It's okay. don't need to. Okay. Ah! Ah! Ah, let me help you up, up, sorry, up, sorry. up there. I'm sorry. Let me, let's go. Ẹ gọ̀! Ẹ gọ̀! Má nà yìí! Má bá yín jà! Ẹ Mr. Dawale. Adéwálé mi rèé o. Don't ever say that to me again. MD. <laughs> Ọkọ dára ó di MD ọ̀sán gangan. Àwọn náà ń kọ́. Ẹ̀yà kíyèsára yín. Kí ni òun? Mo fẹ́ àmì kó jogún ibi iṣẹ́ mi. Ọkọ tí bàbá for over forty years. You ìwọ wrong Done within a year. mo ní bó kọjú sí ẹ kó tá bó kẹ́yìn sí ẹ kó tá rọ̀dá bó kú ọ nìkan tèrò ara rẹ̀ pa torí kò níkun ló mọ̀ bínú bá ń kùn oníkun ló mọ̀ bóun bá ti yó bá a bá ń sọkún ó yẹ ká máa ríran àwé má fọwọ́ ara rẹ ṣera rẹ oúnjẹ tó tọ́ sí ẹ má máa gbé fájá jẹ o oúnjẹ tó tọ́ sí ẹ má máa gbé fájá jẹ onílé òfúra o olè ni yóò kó lọ olè ni yóò kó lọ ajá òfúra. Mm ajá màmá eh. jí o ọ̀rẹ́ dákun rárá ìfúnra ṣóhun ló bá gbá lókun àgbà onílé òfúnra olè ní oko lọ ajá òfúnra ajá màmá jí o ọ̀rẹ́ dákun rárá ìfúnra lókun àgbà àbọ̀ra là ń sá fọmọlúàbí bó dénú rẹ̀ àdòdìndì oúnjẹ tó tọ́ sí ẹ máa gbé wájà torí pé bónílé ò fúnra olè yóò kó lọ ajá ò fúnra ajá ájì ọ̀rẹ́ fúnra ìfúnra lògùn àgbáyé ọ̀rẹ́ fúnra ìfúnra lógún àgbà o. àwẹ̀ fúnra fúnra.